n tí a fẹ́ bára wa sọ àkọlé ẹ̀ òun náà ni àwọn àwòkọ́ṣe ẹ̀yin ọ̀dọ́ kí ni ẹ̀yin ọ̀dọ́ kí lẹ lè fi ṣe àwòkọ́ṣe àkọ́kọ́ ná ìjẹ́ àwòkọ́ṣe àbí ìjẹ́ èèyàn pàtàkì tó ṣe é pé ní àwọn èèyàn ń wòkọ́ṣe àbí ìjẹ́ ẹbí kéèyàn jẹ́ ẹbí kan tó ṣe é pé ní àwọn èèyàn ń wo ẹbí yẹn kọ́ṣe àbí èèyàn jáde látara ẹbí kan ó wá ń wo bàbá ẹ̀ àbò ń wòyá ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá ó ní ipa tó máa ń kó nígbésí ayé ọmọ ènìyàn ó ṣeé ṣe kó kó ipa dáadáa ó dẹ̀ ṣeé ṣe kó ṣe kí ni kó kó ipa tí ò dáa ó dẹ̀ pàtàkì púpọ̀ kíyàn wo ẹni téèyàn fẹ́ ṣe kí ni téèyàn fẹ́ wò kọ́ ṣe torí nǹkan wọ̀nyí ó máa ń lapa púpọ̀ ní ìlapa tó ní agbára nígbésí ayé ẹ̀yin ọ̀dọ́ n ò wá ní tàbí ṣùgbọ́n nú òun náà ni pé ẹni tọ́lọ́run bá fún ní làákàyè dáadáa ó yẹ kó máa wá fúnra ẹ̀ ẹni tó fẹ́ fi ṣàwòkọ́ṣe àwòkọ́ṣe dáadáa dẹ̀ ni ó gbọ́dọ̀ wá ẹni tó bá ní làákàyè ó gbọ́dọ̀ máa wá bó ṣe fẹ́ rí àwòkọ́ṣe dáadáa ẹni tó fẹ́ fi ṣe àwòkọ́ṣe tó ṣe pé ẹni tá a wí ó ní ìwà dáadáa ó ní ìwà abọ́lá ó dẹ̀ ní ọ̀nà tó ń gbàṣẹ̀mí ní ọ̀nà tó ṣe pé ní ó tọ́ tí ò ń ṣe ọ̀nà tó gun ọ̀nà tó tọ́ tó ṣe ṣe pé ní ọ̀nà yẹn ó ṣe é tẹ̀lé kò ń ṣe ọ̀nà téèyàn máa tẹ̀lé téèyàn máa sọnù bákan náà ẹni tó ní làákàyè ó gbọ́dọ̀ máa wá fúnra ẹ̀ báwo lòun ṣe fẹ́ yege láyé báwo lòun ṣe fẹ́ di olóríire gbogbo àwọn ọ̀nà wo lòun fẹ́ gbà tóun fẹ́ fi ṣe kíni tóun náà fẹ́ máa fi rí dùnnú tóun fẹ́ máa fi ṣe kíni tóun máa fi bá ojú rí ọlọ́run bá pàdé àwọn ọ̀nà yìí ló gbọ́dọ̀ máa wá yóò máa wá tọpa ẹ̀ yóò máa kọ́ṣe ẹ̀ yóò wá fi ṣe kíni yóò wá fi ṣe àríkọ́ṣe tiẹ̀ tí yóò máa tẹ̀lé bó wá ti lè wù kórí bí àwa ọ̀dọ́ bó ti lè wù ká wá àwòkọ́ṣe tó ká wá káàkiri pé ta la fẹ́ máa wòkọ́ṣe o a lè rí àwòkọ́ṣe dáadáa tó lè dàbí ànábì wa Muhammad èké ọlọ́run àti ọ̀là ọlọ́run kó máa bá a lè rí àwòkọ́ṣe tí ó dáa jùlọ lẹ́yìn ànábì Muhammad bákan náà àwọn sàábì ànábì Muhammad náà a lè rí àwòkọ́ṣe tí ó dáa jù wọ́n lọ lẹ́yìn ànábìwá Muhammad lẹ́yìn náà àwọn sàhábà ẹ̀ náà àwọn àwòkọ́ṣe dáadáa téèyàn lè máa wò nìyẹn kí ọlọ́run bá wa yọ́nú sí wọn èkí ọlọ́run ọlọ́run kó máa bá ànábìwá Muhammad ìyọ́nú ọlọ́run kó máa bá gbogbo àwọn sàhábà ẹ̀ lápèjúwe nínú àwọn sàhábà ẹjẹ́ aka ẹjẹ́ awo sàhábì kan tó kọ̀ ẹ̀ ń jẹ́ Zayd ibn Thabit kọ́lọ́n bá wa yọ́nú sí ànábìwá Muhammad ó sọ fún ó làbọ̀ lọ́rùn pé kó lọ kọ́ ìmọ̀ nípa èdè àwọn Yẹ̀wúdí àwọn Júù kó lọ kọ́ ó sì lọ kọ́ ó gbogbo ìgbìyànjú gbogbo agbára tó ní ó dẹ̀ lọ kọ́ èdè yẹn ó sì mọ èdè yẹn dáadáa láàrin ìjọ́ mẹ́ẹ̀ẹ́dógún fifteen days láàrin fifteen days láàrin ìjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ló fi ṣe kí ni ló fi kọ́ èdè àwọn Yẹ̀wúdí ó sì mọ̀ ṣé àríkọ́ṣe dáadáa kọ́ lélẹ́yìí àpèjúwe kan nìyẹn nínú àwọn sàábì ànábì bákan náà ẹ jẹ́ àwọ abdullahi ibn abbas kọ́lọ́mbà wa yọ́njú sóhun àti bàbá rẹ̀ ó gbìyànjú ó gbìyànjú ó gbìyànjú púpọ̀ tó fi wá ní ìmọ̀ gan-an ìmọ̀ ẹ̀ pọ̀ ó bù àyà tó ṣe pé ní ìmọ̀ táwa wì àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní gba ìmọ̀ yẹn wọ́n ń gbà gbogbo àwọn tó dé lẹ́yìn ibn abbas wọ́n á bẹ̀rẹ̀ sí ní gba ìmọ̀ yẹn lẹ́yìn ẹ̀ àwọn tó tẹ̀lé àwọn tó dé lẹ́yìn wọn wọ́n á bẹ̀rẹ̀ sí ní gba ìmọ̀ yẹn níbi tí ìmọ̀ táwọn wì tó ṣe kíni tó pọ̀ dé abdullahi ibn abbas lélẹ́yìí ẹ jẹ́ àtúwò musa sàábì kan tó kọ ẹ̀ ń jẹ́ Mus'ab ibn Umair kọ́lọ́mbà wa yọ́nú sí ànábì Muhammad ó ran ó ran lọ sí ìlú Medina pé kó lọ sí ìlú Medina ó sì sí òun nìkan ó sì sí ìlú Medina pẹ̀lú al-Qur'an al-Karim ìyẹn Mus'ab ibn Umair ẹ jẹ́ àwọn Mu'az ibn Jabal kọ́lọ́mbà ayọ́nu sí inú àwọn sàábì lòun náà anábìwá Muhammad ó rán lọ sí ìlú Yamani kó lọ ṣe ìpèkùsíjọ́ lọ́tọ́ lọ́hún bẹ̀ ó sì lọ bẹ̀ ó sì ṣe pèpè yẹn ó sì yege nínú àwọn sàábí lélẹ̀ náà ẹ jẹ́ àwo sàábí kan tó kàn ń jẹ́ Usama bin Zaid kọ́lọ́mbà ayọ́nú sí ìyàtọ̀ wọn àti bàbá rẹ̀ anabiwa Muhammad ó fi ṣe ọ̀gá àwọn ọmọ ogun àwọn ọmọ ogun tó fẹ́ lọ jagun tó fẹ́ lọ jagun Rome tó fẹ́ lọ jà àwọn Rome lógun ó fi ṣe ọ̀gá wọn ọjọ́ orí ẹ̀ ò dẹ̀ tí ì pé kò tí ì pé ọmọ ogún ọdún kò ì pé twenty years ó dẹ̀ darí ogun ànábì sì fi ṣe ọ̀gá ó dẹ̀ darí àwọn ọmọ ogun tó lọ ṣe kíni tó lọ jagun nílẹ̀ Rome tó lọ jagun Islam bẹ́ẹ̀ báyìí ni gbogbo àwọn tá a wí tòun ti bí ọjọ́ orí wọn ṣe kéré tó nígbà yẹn gbogbo wọn pátá wọn kó sínú àwọn ewu ńláńláńlá wọn gbà á mọ́ra gbogbo àwọn àṣírí tán fi sí wọn lọ́wọ́ wọn ń ṣọ wọn dẹ̀ ń jọ́sìn fọlọ́wọn ọba náà pẹ̀lú ẹ̀ lóru àti lọ́sàn-án wọn ń jọ́sìn fọlọ́wọn ọba so gbogbo àwọn tá a wí wọ̀nyí gbogbo wọn wá jẹ́ àríkọ́ṣe dáadáa tó ṣe pé níyẹn lè máa fi tọ́ka pé ah, àpèjúwe dáadáa lélẹ̀ àpèjúwe dáadáa lélẹ̀ àpèjúwe dáadáa lélẹ̀ ọlọ́run bá ọba àlekè ọlá ń sọ̀rọ̀ àwọn àwọn sàbí ànábì ó ní was-sabiquna al-awwaluna min al-muhajirina wal-ansar wal-ladhina taba'uhum bi ihsani radiyallahu anhum wa radu anhu wa a'adda lahum jannatin tajri tahtaha al-anhar khalidina fiha abada dhalika al-fawzu al-azim ẹ̀rọ bọ́lá wọn bá ṣe ròyìn gbogbo wọn ní gbogbo àwọn wọ̀nyí o èyí muhajiri nínú wọn ni àbí tó jẹ́ ansọ́ọ̀rì wọn ni gbogbo àwọn sàhábà ni o àti gbogbo àwọn tó tẹ̀lé wọn pátápátá ọlọ́run ọba ti yọ́nú sí gbogbo wọn ọlọ́run ọba yọ́nú sí wọn àwọn náà ti wọ́n sì yọ́nú sí ní tọ́lọ́run ọba ṣe fún wọn ọlọ́run wá pèsè àlùjánnà tó yẹ pé odò ó ń ṣàn lábẹ́ ọlọ́run pèsè ẹ̀ kalẹ̀ fún wọn e, ní èrè jẹ́ ńlá wọ́n sì máa bẹ́ńbẹ̀ lọ gbére ni gbogbo àwa ọ̀dọ́ ẹ jẹ́ ká gbìyànjú káà náà ká wá àríkọ́ṣe dáadáa táwọn máa tẹ̀lé ọlọ́run gbà fún wa.